الله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 sísẹ̀dá tó sẹ̀dá wọn ó sẹ̀dá wọn láti gba àwọn ẹjọ́ sẹ̀wọ̀n ni à ń bó gáàsà láti dẹ́gbà sí ẹni wọn kó dáadáa àti ẹni àti ìṣeré rárá. Ẹjọ́ tó ní ká ló wọ́n bá lọ, bàbá máa lò ní pọ̀, òní jẹ́ ẹni tó ṣe é gbé ẹ̀sìn sára tó ní ìrẹsẹ̀ báyìí, eléyìí tó yẹ kó mọ́tútọ́, òfin kankan mọ́tútọ́. ní ọ̀padà lọ kábàámà ní ìgbà tí àbámà tí ò ní wúlò fún yà. tó ní gbogbo ọjọ́kọjọ́ nínú ìgbésí ayé wa adúró tètè nídìí ẹ̀sìn wa àti di ẹ̀sìn wa lọ́wọ́ méjèèjì ẹ̀sìn yìí ọ̀pọ̀ sọnù lọ́wọ́ wa ẹni tó gbọ́wọ́ nídìí lọ́wọ́ wọn rí bí nínú àwọn ẹni àwọn ẹni tó ṣe kẹ́ ẹjọ́ máa fi ọ̀rọ̀ wéra ẹjọ́ ẹjọ́ ṣe tàdédé iná lọ sọ́kọ̀ ti kú ẹni tó ti kú ti ẹni sani lé ayé bínú nípa pé yẹn ti ẹni sẹ́yìn náà eléyìí lé wọn tẹ̀síwájú máa padà dáadáa lẹ́yìn ìgbà tó ti fi lé ayé sílẹ̀ tí òbí ti dá kàkà náà òbí kàkà tí ó dá àyàfi tó lọ bá nínú nínú máa tó gba alájà lórí kódà kó ti pé lẹ́yìn ìgbà ti kú tí ò a ti tán ike padà wá kọ wọn náà lọ́jọ́ kan wọn náà padà ẹni tó jẹ́rìí kátó wọn náà padà ẹni tó ti kó kò sí rẹ òun náà sì òun ló lè ṣe sábà bí bá ọlá ìjà náà wà báwo ló ti ṣe dúró lórí ẹsẹ̀ tó dúró ní ti tó ní ẹsẹ̀ pọ̀ bẹ́ẹ̀ a ti fi gbà kan yọ lẹ́ni tó ti pọ̀ mọ́ ti bẹ́sẹ̀ ó ń ṣe dáadáa níbi rẹ̀ òtítì lásán ní ìgbẹ́ ó tún fi yẹsẹ̀ kúrò lórí ẹsẹ̀ ọmọ ẹsẹ̀ dáadáa má ó tún fi dẹni tó ti pọ̀ pẹ́lẹ̀ ìmẹ́lẹ̀ àti ọ̀rọ̀ ojú ó ti lé ọtẹ́yìn pátápátá méjì ẹbí jẹ́lẹ̀ ọgbẹ́ nínú àkọ́kọ́ ẹni bí wọn kọ́kọ́ dé mọ́tíláṣí tó ṣe pé gbogbo èèyàn pátá nínú àwọn ẹni tó máa ń lọ sí mọ́tíláṣí lásìkò ibi tó wà àwọn náà máa ṣe lọ́dọ̀ bẹ́ẹ̀ ká ti dé mọ́tíláṣí sáàtù rẹ̀ ní ìsìnkọ́ àlọ́ nígbàgbọ́ alákọ̀ọ́kọ́ má àwọn ọ̀sìn nígbàgbọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tàbùtọ̀ pariwo kúta ní ọ̀nà ìṣẹ̀ wọ́n á wọlé wọlé wọ́n ti wọ́n wọ́n tó pépé fún akókò ọ̀rọ̀ ìmáàmù tó pé ọ̀gbọ́ ọ̀gbọ́ eléyìí tá a lọ bẹ́ẹ̀ kò sí ní ìsìn tipátipá iná lọ sí tí ìmáàmù máa ń lágbàlẹ́ ẹ̀ àmọ́ tẹ́lẹ̀ ikú ọjọ́ kan nínú àwọn olùdókòwò akọlọ́wọ́ kó o sáwọn ọ̀nyọ́ gbàgbà tó wọ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ eré yípadà ní bí wùlò kéré ma jẹ àti ẹrù o ti yẹ bàbá mi nǹkan ti ṣe jẹ yóò ti ṣe ikú olówó bẹ́ẹ̀ tó lè tàbára rẹ̀ lọ bàbá ṣùgbọ́n o ti bẹ̀rẹ̀ sí ní sa wọn lórí ara rẹ̀ o ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn àṣẹ òfin àti ìlànà ọ̀pọ̀ o ti bẹ̀rẹ̀ sí ní pàṣẹ bẹ́ẹ̀ náà ló ti ẹ̀kọ́ yìí ebi wọn náà yẹ tó tó tó ọ̀pá jẹ nínú pé àwòrán màmá eléyìí tó kọjá àti ọdún tó síwájú náà kí ló dé òun ti ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ o ti bẹ̀rẹ̀ sí ní kíra rẹ sórí àtẹ ìgbà yẹn kó ti tó bá ètò òṣìṣẹ́ náà ẹ̀yẹ lọ́yẹ ẹgbẹ́ pé yóò tó láti fi ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nà tẹ́lẹ̀ rò rẹ kí ló ṣe ọ́n òbí ajẹ́ حج تسلوه تسلوه لو حج وذا تكبير تسلوه حج تسلوه تبقى تسلوه ìpàdépa olówó rẹ̀ kí lọ́wọ́ ti ọjọ́ ọ̀dọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní pàdé ẹ̀sìn rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní lẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní lẹ́ẹ̀ ní ṣe tókọ́tókọ́ níbi ká ti ọwọ́ ọgbà ìṣẹ̀wọ̀tẹ́. báwo la ti lè lọ rẹ̀ àwọn tó ti gbé ebi tá a lọ wá dán ọ̀pá dandan tó dájú ra wa lọ́la àkọọ́lẹ̀ ọ̀sá gbàrà jẹ wa wákọ̀ọ́lẹ̀ ẹ̀jọ́ tó yẹn lò láyé bá ti pẹ́ lílọ nìyẹn lọ bí ọ̀rọ̀ ti wá ń sàmúlò ẹ̀sìn rẹ̀ ó ti dáadáa ó ti ṣe tó àti ó ti ṣe ya ó sàmúlò ọjọ́ ayé rẹ̀ láti mú títí àti rẹ̀ ọ̀nà ìdàgbé òbí ní kábàámà àbùkátà ká bàbá jẹ̀bi ní máa tẹ ní jẹ ní máa tẹ ní sọnù kúrò lọ́wọ́ èèyàn bàbá jẹ̀bi ní ẹni gbàgbọ́ lọ́wọ́ wa. nínú àwọn ọ̀sẹ̀ tí máa ń lọ lọ́wọ́ téèyàn ti máa dúró títí lórí ẹ téèyàn fẹ́ ti sáwàdà téèyàn fi jẹ́ ẹni tó lọ́wọ́ ẹlẹ́kùn bá ń sọ fún táwọn ẹ̀ bá ń bá tó jẹ́ ìwọ́n àtàdé kúrò níjà rẹ̀ ẹni tó ti kọ́ lọ́wọ́

tí a ti ronú tí nǹkan ti ń kà kò sí tàbí ṣùgbọ́n ó tún bá dúró títí tó lẹ́sẹ̀ ọ̀gá nìkan ò ní mí bẹ́ẹ̀ sì ni iyèméjì burúkú kan ò ní jẹ́ ìmọ̀lẹ́ kan pé ọmọ wa fẹ́ ṣé ìsìlámù ti lẹ́sìn àti ìtàn lẹ́sìn tí òfin nílé dúró títí lórí ìgbà àbẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ kọ́rọ́ mẹ́kọ́rọ́ áà أما على قلوب أقطارها إلى ذلك كان ọ̀dà ike kọ̀tà dédé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí o bá ti pàtàkì àmọ́nà ọ̀gá ń bẹ lórí àwọn ọmọ ẹni. àlùkò àrùn tẹ́ ẹ bá ń gbé tẹ́ ẹ bá ń fà tẹ́ ẹ bá tún máa ti ń gbé tí ó lọ lórí ká rẹ̀ ìdúró ti fi ọdún níbi ẹsẹ̀ ọ̀gbọ́ yóò lè jẹ ń yóò sì jẹ ẹni tó dúró lọ́ta fún nítorí ilé ọ̀gbọ́ á òun náà ní ìṣẹ́ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أما طلعوا الكفر تلك من الكتب كما ذكرت الله هو الله كما تتلى القرآن كل واحد قال هو إيمانه هو المسلم وجاء بعض الجزائر níbi ẹni ọ̀pọ̀ wọ́n tó fi kí àlọ́ hàn wọ́n tó fi kí ó ti ẹ̀ máa tó láti ṣe rárá wọ́n tó máa kéékèèké wọ́n tó sì máa ké àmọ́ tó gbìyànjú láti máa kí ni kò tó ké wọ́n tó máa tó tó ké tó máa lórí nípa tó ké tó máa tó rẹ̀. báwo ló ti lè dájú ló ẹni ọ̀pọ̀ nígbà tó ń ta kùránì sí pàpọ̀ pẹ̀lú pé ó kì í ta ó kì í jókòó ní ìjọba ní pé ó kì í jókòó ní ìjọba ní ìjọba ní rẹ̀ báwo ló ti jẹ́ nínú ní ìgbà tó lòlò tó ti jẹ́ tó ló ti ṣe nílé ẹni ọ̀wá nígbà tí àwọn kẹfẹ́ yìí tí wọ́n ń takò àtẹ́wọ̀ Mohammed sọ̀rọ̀ wá wà nígbà ìtẹ́lẹ̀ tí wọ́n ń pè níjà ìkẹ́kẹ́ lóde tí àwọn ọ̀dùnkà ìkùránì ìkàlẹ̀ wọn ní díẹ̀díẹ̀ ayà kan ayà méjì mẹ́ta tàbí márùn-ún ó kéré púpọ̀ kó tó sọ odidi súra kalẹ̀ fún ọ lẹ́ẹ̀kan náà kí ló dé tó bá tọrọ àwọ̀ ọ̀hún kìí ṣe é sọ kalẹ̀ lójú ìgbìkan lẹ́ẹ̀kan náà olùwàwà dá wọn náà ọ̀pọ̀ alẹ́sẹ̀ ní ẹgbẹ́gbọ́rún lọ́wọ́ lẹ́nu sílẹ̀ àrẹ́gbẹ́ kúrò àrùn tó ń lẹ́sẹ̀ wá ẹ̀dá kẹrẹ àrẹ́sẹ̀ ní mẹsẹ̀sẹ̀ bí kò àrẹ́ wọ́n tẹ̀lé ọ̀bùsà sílẹ̀ àwọn obìnrin wọ́n gbàgbé kí ló lẹ́ ló ti ń di kan tuntun wọ́n sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà olúwa ní tẹ̀lẹ́rẹ́ ìgbà à ń sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ à ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ yóò jẹ́ torí kankan bí ìgbà jẹnu rẹ̀ fẹ́ ti tẹ́bí kí ipò àádẹ́ tẹ́lẹ̀ bá fi mú ọkàn rẹ̀ dúró títí tẹ́lẹ̀ bá fi mú ọkàn rẹ̀ dúró títí. ورسلناه ترسيلا أتي كان القرآن تجيك إليه تجيك توفي توفي أكرمكم الله قلوا هذا دعوات دعوات مع القرآن نجي يقولوا أنت تسمع القرآن بعدك نجي أجل وأنه محمد صلى الله عليه وآله وسلم وجدت لي كفا أبي تقول كل ولد أبي مو أكاد أدرس إليه أعطيه نجي القرآن ملامة نجي ما كيه mímọ àwọn ìtumọ̀ ìdáàkẹ́ mímọ àwọn ìrúkí ìdáàkọ̀ ìtumọ̀ rẹ̀ nínú ìdáàkẹ́ nínú ọkọ̀ ààrẹ olú àwọn àti múni dúró tẹ̀sẹ̀ nítorí pé tọ́kọ̀ ìlàyé ó sì tọ́kọ̀ mi yàtọ̀ sínú ọkọ̀ ààrẹ wà á tọ́ nínú ọkọ̀ ààrẹ. Ìjọ ìmọ̀ nípa rẹ̀ ni ó sì síbi tó fi lè mọ̀ nípa rẹ̀ yàtọ̀ sí ọkọ̀ ààrẹ wà á mọ̀ nínú ọkọ̀ ààrẹ. Eléyìí ó túbọ̀ mọ dúró títí pẹ̀lú ẹ̀sìlá. Ìjọ tó ti wọn ní

nítorí kẹ́lẹ́ bá bẹ́sẹ̀ ìwọ ọ̀gá nípa rẹ̀ ọ̀nà wájà tó fi wá jẹ́ ẹni tó ṣe wípé àlùkòrò ánìyàn nígbà tó ọ̀gá ti mú ó dúró ṣẹṣẹ nídìí ẹsẹ̀ wá òní lè dúró ṣẹṣẹ nídìí ẹsẹ̀ rẹ̀. bákan náà bí nǹkan eléyìí ti máa jẹ́ sábàtì máa dúró ṣẹṣẹ nídìí láti máa fi ṣiṣẹ́. Òfin tó lọ ọ̀tọ̀ kalẹ̀, ọ̀tọ̀ kalẹ̀ nítorí káàdì máa mọ wọ́n. Ọ̀tọ̀ kalẹ̀ nítorí káàdì máa bá nítorí káàdì máa máa lọ, nítorí káàdì máa máa mú lò. Nígbà tí gbogbo àwọn mùsùlùmí ní gbogbo omi dá wà lórí ibi mẹ́rẹ̀ ẹ̀rọ ayé tọ́ba ń bẹ̀rẹ̀ ní gbogbo wọn pátá nínú àlàáfíà òfin ọ̀pọ̀ làmúlọ́gà. láti ọlọ́dì láti ẹlẹ́sìn ọlọ́dì tá a fẹ́ ní oṣù sí nídìí ẹsẹ̀ olú ẹlẹ́dàá bá wọ ọkọ̀ ọ̀tọ̀ nílẹ̀ ẹ̀rọ wa ẹ̀rọ táwọn ẹni tó wà à ń lò à bá wọ ẹni tó wà àwọn náà lò à bá wọ tó wà àwọn náà lò tẹ̀bá ti wà bẹ̀ rí ní ẹ̀rí tó wọn ní tí tó ń bá wà bẹ̀. Àwọn náà ló ní ọ̀wọ́ tí wọ́n máa ń ta iye onílé eléyìí tó wà nílé ayé wa yìí. Ọba tàkàrà United Nations tó bá ti wọlé sí olùkọ́ àwọn orílẹ̀-èdè yìí. Wọ́n pọ̀ dáadáa àwọn orílẹ̀-èdè yìí. Wọ́n lọ jáde rẹ̀ kí lọ́wọ́ á ti rí. Lọ́sibítà tó bí àwọn orílẹ̀ ilé ayé. Mẹ́tì ti pọ̀ tó bí wọ́n ti ṣe jẹ́ pé ọ̀gá wọn kọ̀ àyà àwọn ayé bí orílẹ̀-èdè kan lọ àbí orílẹ̀-èdè kan àbọ̀ táwọn wá ní òfin ọ̀wọ́ eléyìí tó fẹ́ ká máa lọ làwọn yàn láàyè ni làwọn àmọ́ lò ọjà ní àwọn ọmọ ẹ̀rọ ìdúró lórí fi ti wá lórí ẹ̀sìn ọ̀wọ́ lọ́jà tẹ̀síta láyò kù nítorí wípé ènìyàn kì í di òfin ọ̀wọ́ ọ̀hún ó ní ẹni ẹ̀rí tí òfin àwọn ọ̀rọ̀ ọmọ tó ń tẹ̀sẹ̀ níbi àṣẹ rẹ̀ lórí pé ìdí òfin rẹ̀ mú ga àti ìmáàtí bẹ́ẹ̀rẹ̀ àpẹẹrẹ kó dúró tẹ̀sẹ̀ ni nínú ẹ̀sẹ̀ àwọ̀ kí ló dé àwọn ìlú sáńpẹ̀ nílùú Islam ní àgbáńlá yìí wọ́n pọ̀ dáńtì rẹ̀ tábàtàbà pípé iye èèyàn wà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n kọ́ bí èèyàn tó wà ń bẹ̀ lọ tí wọ́n fi ṣe mùsùlùmí kátàkárà bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè ní orílẹ̀-èdè islam gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀tún láàárín islam ní mẹ́ríkà bí wọ́n ti ṣẹṣẹ ń gbogbo orílẹ̀-èdè àgbáńlá yìí wọ́n kọ́tù àwọn orílẹ̀-èdè àgbáńlá yìí tí a fẹ́ ìlà méjì orílẹ̀-èdè islam orílẹ̀-èdè ti islam kí ni nǹkan tó ti ṣe yàtọ̀ wọ́n àwọn ará abẹ́ bá ti jẹ́ pé wọ́n pọ̀ ní mùsùlùmí yọ̀ǹda àwọn ẹni tí èsè mùsùlùmí lọ orílẹ̀-èdè Islam. Bàbá ti tó ka àwọn ará abẹ́ tí wọ́n ti ṣe mùsùlùmí tó bá ti pọ̀ lọ́ka àwọn mùsùlùmí lọ ibẹ̀ ló fi Islam. Nígbà táwọn àbúrò ní àlàkalẹ̀ ìrọ̀ òkútọ̀tọ̀ ààrẹ ìsìlámù Muslim World Trade tí wọ́n ti dára ní Mẹ́tíkà àwọn orílẹ̀-èdè wọ́n pẹ̀lú orílẹ̀-èdè Islam lórí àgbáyé yìí wọ́n pọ̀ jáńtẹ́rẹ́rẹ́ wọ́n pọ̀ lọ́dàrá kí lọ́wọ́ ṣe nígbà tá a bá lórílẹ̀-èdè náà iná làwọn orílẹ̀-èdè tó pọ̀ lọ́dàrẹ́rẹ́ àwọn gbogbo àwọn orílẹ̀-èdè táwọn tí wọ́n yẹ àwọn lẹ́kọ́ tí ká máa lò fún ọ̀gbọ́ yẹ àwọn lẹ́kọ́ tí ká máa lọ ẹ̀ṣẹ̀ yíyá táwọn ti ṣèdájọ́ táwọn orílẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè kàtó lórílẹ̀ náà ẹ̀rí káwọn ìdíwọ̀n wọ́n yá tẹ̀síra wọn ọ̀rọ̀ tí kálukú ọ̀sọ̀ òní ìjọba ẹnikẹ́ni yóò fi máa tẹ̀ lọ́wọ́ àwáwí lórí ntọ́fà táwọn òbí ló ṣẹ̀rí yà tẹ̀síra torí ẹ̀ka bá wá dé irú àwọn orílẹ̀-èdè níbi tá a ti rí pé wọ́n pọ̀ ló ń ka mùsùlùmí ṣùgbọ́n wọn kò jẹ́ ẹni tó ti òfin ṣẹ̀rí yà tó ti mú láti máa fi ṣèdájọ́ láti fi máa darí orílẹ̀-èdè wọn ẹ̀rí pé àwọn èèyàn yóò dẹ́kun tí wọ́n ń lọ sísè lórí ẹsẹ̀ ọ̀gbọ́n nírú àwọn orílẹ̀-èdè táwọn mùsùlùmí ti pọ̀ wọn ò ní tó bó ti ṣe yẹ kí wọ́n tó wọ́n kéré lọ́dún lọ́kà nítorí pé àwọn eléyìí àwọn gbìyànjú fi ra tayọ ara wọn lábẹ́ pé àwọn náà dààmú bẹ́sẹ̀ ṣùgbọ́n ní kí òní dààmú bẹ́sẹ̀ nínú àwọn orílẹ̀-èdè tó ní jẹ́ ìyàtọ̀ síta àwọn kékeré ó pọ̀ jáde rẹ̀ lọ láàrin àwọn mùsùlùmí. báwo la ti dẹ́nu ó ti sin nínú ẹ̀sìn àwọ̀ nígbà tó ṣe pé àtúnfin rẹ̀ ẹ bá fẹ́ jáde lọ́jà ìdájọ́ tó lọ́wọ́ ní wọ́n já fún olè kìí ṣe ní àtúnfin bẹ̀ ní oṣù rẹ̀ ní dáa fún. báwo làwọn yóò ṣe dúró títí nínú ẹ̀sìn àwọ̀ tó sọ̀rọ̀ dènálẹ́rì táwọn yẹn ń ṣe lẹ́pẹ́tẹ́ ìyá jíjẹ ìfarúsẹ́ni tó ṣe ìfẹ́milẹ́sí sẹ́ni tó ti ṣe nígbà tá a bá ti irú rẹ̀ jẹ́ wọ́n ẹgbẹ́ ti lọ́ pọ̀ púpọ̀ láwùjọ ọdún rẹ̀ bẹ́ẹ̀ ni àti ní pé àkọọ́mọ ènìyàn ń gbóògùn lórí ti wọ́n pọ̀ bẹ́ẹ̀ nítorí káwọn ìdájọ́ eléyìí ṣẹlẹ̀ àmúwa lọ́sẹ̀ tó bá dùn wọ́n lẹ́sẹ̀ oṣù orí èèyàn bíi márùn-ún mẹ́wàá lọ lórí gbogbo èèyàn lẹ́kọ̀ọ́ oṣù pé wọ́n àtẹ́ bẹ́ẹ̀ nítorí pé nítorí ọ̀gá ti dópin ọ̀sẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ oníkàlùkù àwọn àti ìgbàdọ́gbà wọn oníkàlùkọ́ máa dáhùn àbábá ti fẹ́ àwọn òpìdá ọpọlọ jáde rẹrẹ àwọn aláwọ̀ àwọn ọpọlọ bìbà ẹjọ́ máa ń tẹ̀yà rí àwọn náà ní lóńgà nítorí pé ìlú tó ọba ti sófin ọ̀tẹ́tẹ̀ẹ̀tẹ̀ àbúrò wa tó yóò ti níbi ẹsẹ̀ àwọn pẹ́ẹ́pẹ́ wọ́n pọ̀ mẹ́ nítorí pé fún ọba ti máa lọ sẹ́ríà sẹ́ríà onídánilọ́wọ́kọ́ tí wọ́n jẹ́ ṣe ọlọ́wọ́ Lọ́sọ̀ kan lábẹ́ òkè ọ̀dà tó ti ṣe jùlọ. Lọ́sọ̀ kan lábẹ́ òkè ọ̀dà tó ti lọ sí ibi tó ti dáhùn. Nítorí pé tó bá ti ti ẹnìkan tó kù ní ojú ẹ̀, ó ti kọ́ láti kọ́ ọkọ̀ kó ti jẹ náà pé. Torí ẹ̀ bọ́ọ̀lù àti wàá dúró ti ṣe nídìí ẹ̀sìn ọ̀wọ́. Bẹ́ẹ̀ tó bá ti ra lóṣù láti fi kíbi láyé. Tó bá lọ sórí léde ẹyọ kan táwọn ti lo ṣẹ̀ríà ẹ̀sìn láàrún. Wọ́n lóò ìyàtọ̀ wà láàrin ìfẹ́ tí wọ́n ń ṣe àti ìfẹ́ tí wọ́n ń ṣe níbi tó lọ láàrin ìfẹ́ tó rí ti ń ṣẹlẹ̀ àti ti ń ṣẹlẹ̀ níbi tó lọ wọn náà máa wò pẹ̀ náà tó bá rí àwọn náà bàbá lọ sí ṣẹ̀lẹ̀ ẹ̀sìn láwọn ni orílẹ̀-èdè tiwa náà bá ṣe ní ìfọ̀kànbalẹ̀ ní orílẹ̀-èdè tiwa náà bá ti ṣe jẹ́ ibi tí ó rọrùn láti bẹ̀rù dọ́kà tí ọba ti ti kọ́ lòfin ọ̀wọ́ ẹni tó gbogbo òfin yòókù kéde báwọn náà ò ní ìdájọ́ rẹ̀ kéde pé àwọn náà ò ní ìbáwí mímọ́ ẹ̀ ìgbàgbọ́dọ́gbé táwọn òfin yìí táwọn òmú kí àlàáfíà ìfọ̀kànbalẹ̀ kọjọba láwọn orílẹ̀-èdè ni wọ́n ti ń lò. nítorí pé wọn ní máa lo àwọn òfin míì tọ́ba yàtọ̀ tó fi ẹ̀sìn náà ní lílo owó àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ jọ́sìn fún àwọn òṣèlè jọ́sìn fún àwọn pẹ̀lú òfin tọ́ta kò ní ọ̀wọ́. ṣẹ̀rí àtẹ̀sìn náà níbi tọ́ba jẹ́rù ẹni tó mú sẹ́ lórí rẹ yóò máa mú sẹ́ lórí rẹ pẹ̀lú àníyàn fún òṣèlè jọ́sìn fún àwọn. ìwọ náà dára tí wọ́n fẹ́ fi òótọ́ fẹ́ fi ọjọ́ òkun ọ̀pọ̀ ara rẹ balẹ̀ gba ìbáwọ̀ nítorí pé ìwọ náà ń ṣe bẹ́ẹ̀ láti di láti ti dẹ́kun ọ̀pọ̀. iná rẹ̀ ń bèrè pé irú àwọn àwùjọ náà àwọn èèyàn mú ti dẹ́kun gbogbo tẹ́lu afẹ́fọ́n ti ẹ̀rẹ́dẹ́gbẹ́ ẹni tó pọ̀ sí níbẹ̀ ṣe nítorí wọn kọ́ sí sí níbẹ̀ wọ́n في الحياة الدنيا وفي الآخرة فيضل الله الظالمين ويفعل الله ما يشاء قل يا رب قل عمري أنت أقول لك أقول دوري لك فلنقل دوني لك من أنت من جهة أتلاه قل لك تسمع تسمع لك قل لك تسمع لك إما أنت أولاك أتلاه olúwa ti máa ṣe gbogbo ńlọba fẹ ọdún ìgbà aráàlú nínú ayọ̀ rẹ̀ báwo lọ́lọ́wà tó ti ṣe máa ń tẹ̀sí àwọn ìgbà tó tó lórí rẹ̀ nínú ìtẹ̀mí ní ayé rí báyìí. Bàtàdà ìdùnnú tó hàn lẹ́sẹ̀ lóṣì wọ́n fi ti ṣe máa tẹ̀sẹ̀ wọ́n rìn rẹ̀ nínú ayé rí olùfẹ́ ìṣẹ́sí tó ń bẹ ọ̀kẹ́ yìí wọ́n làwọn ẹ̀rọ sọ̀rọ̀ yóò fi ẹsẹ̀ wọn rìn rẹ̀ lórí orí yóò jẹ́ kó máa wà nínú orí yóò sì jẹ́ kó máa ní tẹ̀lé tẹ̀. Bẹ́ẹ̀ ló wá máa fẹsẹ̀ àwọn olùgbàkóso lórí rẹ̀ nílẹ̀ ayé mi. Bẹ́ẹ̀ rí ara nínú orí, ó sì rí ara lẹ́nu tí ń ti tẹ̀. Àwọn ẹsẹ̀ tó lọ́wọ́ ní káàkiri, ọ̀dọ́ kan nínú ẹni tí ń ṣe ẹsẹ̀ rẹ̀ olúwa ọ̀gbìnrin rẹ̀. Àwọn oníkó kò ti tẹ̀sẹ̀. O mẹ́sìn láwàdà, ó ti tẹ̀sì lẹ́wọ́ ti wọ́n lọ sí. Oṣù ní ọ̀dẹ́ nínú ẹni báwo wá lórí sẹsẹ lórí sẹsẹ tẹ wọn lè rán ọ̀tá dání wọn fi ẹran fẹ́rọ̀ tètè kọ́ ọ̀rọ̀ fẹ́rọ̀ tètè wọn lẹ̀ ní ìgbà ìdíjà fẹ́ǹde òun náà ní nínú sàárè orí tètè rẹ̀ bá ti kú àlùkìyà máa ti ẹni bẹ̀rẹ̀ tètè bá ti kú àlùkìyà máa ti ẹni bẹ̀rẹ̀ màmá ti kọ̀kọ̀ ọ̀nà ìyá mẹ́tò orí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé àlùkìyà mẹ́tò ìyá mẹ́tò méjì ní àlùkìyà mẹ́tò. قيامة صغرى وقيامة كبرى القيامة تكرر القيامة لا القيامة تكرر تاني لكارة تغسكو القيامة لا وهو في لدو في القيامة ولا يدعو جعوانا لو ولا يدعو ó máa tó fẹsẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo rinlẹ̀ nínú sàárè wa tẹ́lá ti bọ́ọ̀kù sínú sàárè tàbí tó sínú sàárè tẹ́lá ti bọ́ mọ́lẹ̀ lẹ́sẹ̀ fẹ́ ìdájọ́ fẹ́ máa lọ. Wọ́n yé mi hù àmọ́bí ni òkú tó wà ní sàárè o lẹ́yìn náà kò kọ́ ra ẹni àárẹ̀ wọ́n máa tọ́ rírò bàtẹ́sẹ̀. Ọ̀kan nínú sọ̀rọ̀ máa ní. Torí pé nígbà tí a ti ṣe bẹ́ẹ̀ gan, ọ̀gbọ́n òun ni kúmọ̀ lẹ́sọ̀ sẹ́yìn padà sí la. Torí pé lọ́ọ̀dà wà mẹ́rin màláìsà méjì. Mọ̀ńkà àti Nàkìrì. Màláìsà ó fi léèrè léèrè mẹ́ta. eléyìí àwọn sọ ní lẹ́ta. ọ̀gá sáwọn àgbẹ̀sẹ̀ láti jẹ̀láńgà tó kù lára nínú ọdún àdáṣe ni pé wọ́n fẹ́ yìí ní àti ni pe ọ̀rọ̀ ni olú oro oluwadi bá wa sọ báwa ṣá níbi fìtí náà tààrí yọ lẹ́sìn pọ̀. أكرمكم الله أن يستجيب عن kò ko يكون ọjà. àmì kọ́ máa lè lẹ́nu káwọn òbí àti mọ̀nàmọ́sọ̀kì àwọn òbí ọ̀họ́ ọ̀họ́ tó ní àti ní àti ẹ̀kọ́ ló lẹ̀ ṣe ìṣẹ̀kọ́ ìṣọ̀ ṣèṣe mọ̀ pẹ́lú àwọn èèyàn sọ ṣèṣe mọ̀ pẹ́lú àwọn ọ̀họ́ ọ̀họ́. àwọn mẹ̀lẹ́ta méjì orúkọ àwọn ọlọ́jà kan tó mọ́ pa méjèèjì kankan náà mọ̀nká àti nàkè ìtumọ̀ rẹ̀ kankan náà àbá pípé rẹ̀ lọ́yà wọn pẹlẹ mọta wọn pẹlẹ nàkè ìtumọ̀ méjèèjì onígbà àwọn ẹni káàmà tó wà mà wọn tó wà mà wọn tí wọn ti rí wọn wọn rí wọn gbà kọ́kọ́ nínú sáré ẹ oníkòtí sọdọ ẹ ń wọn bá tọ ọmọ pẹlẹ tàbí ẹsẹ̀ bá kù. àkàrà ọkọ mọ wọn nínú sáré yìí láyé olówó fún àwọn olùgbàgbọ́ òdodo lẹsìkà ìtumọ̀ dáná ti ti ń lọ sọ fáwọn sàhábà tó bá ti kó òkú mọ́lẹ̀ dán kótó ti pẹ́ sẹ́yìn dà ọ̀nàdọ́ni ìsọ̀kúrò lè àkíkò ẹ̀tọ́ àforíjì fọmọ ẹ̀yà ni wọ́n tẹ̀wọ́ wá ọ̀rẹ́ òṣìṣẹ́lẹ̀ ẹ̀bẹ̀ àwòrán ọ̀pẹ̀tẹ̀ rẹ̀ nílẹ̀ òkú lẹ́sìkọ̀ èyí tẹ̀wọ́ ẹ̀bẹ̀ nípa lórí lọ́wọ́ lọ́wọ́ báyìí wọ́n ti bí lé. olú ẹlẹ́dàá wọn yóò tún fẹ́ jọba ẹni ká dúró ju bàbá òdodo wa ẹni ká jọkàn nínú àwọn ẹgbẹ́sẹ̀ wọn nílẹ̀ dáadáa nínú ẹ̀sìn wọn ẹgbẹ́sẹ̀ àti ara wa dànù àwọn ẹni tí máa ń dání jẹ nínú àwọn àjẹnú àwọn ẹni tí máa ń dání jẹ nínú àwọn èèyàn ẹgbẹ́sẹ̀ àti wọn yìí wà bàjẹ́ ètò ìgbàdẹ́nu gbèsè ayé rẹ ti pọ̀ ètò ìgbàdẹ́nu gbèsè ayé rẹ ti pọ̀ ọwọ́ àdínú wa àwọn tó ti pẹ́ ń tẹ́ wọn bẹ nínú wa àwọn tó ti pé ńlọ́sẹ̀ tó kọ́ ọ́ lò ọ̀pá pẹ̀lú tí wọ́n ti lò sáájú ó sì wà nínú wa àwọn tó ń pé ńlọ́sẹ̀ tó kọ́ ọ́ lò láyé ọ̀pọ̀ tó wọ́n ti lò lọ gbogbo ẹ̀ náà ìtura lọ fẹ́ jẹ. tọ́ gbogbo ọ̀rọ̀ máa dọ́kú máa dọ́kà ọbẹ̀ ní kòkó bá bá dá wọn bá tó lọ bá tọkọ dàní títí tó fìdí pé òsì wọn tẹ kò sí ẹni tó tó láti sọ pé mo di ilẹ̀kùn èmi ò ní lọ. ọ̀pá méjì ìwọ ọ̀hún bẹ́ẹ̀ ò rí nípa nípa ó bẹ̀ ọ̀nlọ náà ọ̀nlọ náà torí táwọn bàbá wa bá rí ìrùn sí àbá máa rí wọn sí àwọn bàbá bàbá bàbá bàbá bàbá wa àbá máa ráwọn náà sí ẹ̀ káwọn takuláyà kọ́ yarí mọ́kú lọ́wọ́ àbẹ̀rẹ̀ ọ̀gbọ́n bàbá kan wà láyé gbogbo ìyá ni ọ̀fẹ́ kú gbogbo kálukú ni ọ̀fẹ́ lọ àmọ́ nígbà tó bá pé ìlú náà lọ lọ kí ni ọ̀wọ́ àmọ́ tó ní wọ́n fi fẹsẹ̀ rẹ rinlẹ̀ láyé tó tún fẹsẹ̀ rẹ rinlẹ̀ láyé kú ìgbàgbọ́ òdodo ó sì máa ti sẹ́ ìgbàgbọ́ òdodo ò ní ìtumà sára ti ti sẹ́ iṣẹ́ rẹ ò ní ìtumà sára ti nígbàgbọ́ òdodo méjèèjì sọ́dọ̀ wà ìlẹ̀ ìlẹ̀ ní ìlànà àmàlú wà á nínú sọ́dọ̀ nígbà tó lọ́wọ́ ní wọ́n làá ìnà ìdára rẹ̀ sọ̀kọ́. olúwa ni òun fi gbà wọlé òun fi kúra. pé dájúdájú èèyàn tó ìgbàgbọ́ àti tẹ̀lé. ìgbàgbọ́ òdodo ó ní àwọn tẹ̀lé tẹ̀lé ọ̀gá ti máa ti tẹ́ ìgbàgbọ́ òdodo kò sí bó ti tẹ́ fẹ́ sọ́kọ̀ ọ̀gbà mọ́tò lónìí. Bẹ́ẹ̀ máa ti ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo, tí ó fi gbàgbọ́ lódodo, ìjọba ti kótó kan ni. Ìfìrà rẹ̀ ètí ń tẹ̀, ìfọ̀rà rẹ̀ níyàjẹ́. Ẹlẹ́yìn ọjọ́ náà, nǹkan ẹlẹ́kẹta, nínú kàtẹ́lú àwọn ọmọ àwọn èèyàn dúró tẹ̀tẹ̀ lórí ẹsẹ̀ rẹ̀. Lẹ́yìn wá fún ògiri, ó fọ́ gànà tó tó ti gbèsè pọ̀ ọ̀sẹ̀ láàpù. Nínú sọ́lú àwọn ọmọ àwọn èèyàn dúró, wọn náà ní nípa ìta àwọn ànábì ọ̀wà èdè ọ̀wà àìsàn tọ́tọ̀ fún wa nínú àkùrọ̀ àn. Táwọn ajá ẹni tó ti gbé à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, à ń ṣe nípa rẹ̀, àwọn àwòkọ́ sí wọn, wọn ti lè bá ẹgbẹ́ ẹni tó ti bó ti náà. Olú ẹlẹ́dàá ó ń fún wa ní àkùrọ̀ وني وكل نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءت في هذه الحق وموعظة وذكرى للمؤمنين إلا أن تبقى وتعطى فاتره أما أن تعطى نفع النبي الله حتى أوان أنسى àwọn fún wa láwọn nǹkan tá a ti mú ọkàn rẹ dúró tẹ̀sí nínú nínú ìròyìn àwọn ànábì ọwọ́. Ẹ̀dá àtẹ̀fẹ́ àdìgbẹ̀ pọ̀ òdodo ló ti wá fún orúkọ ọ̀rọ̀ tá à ń sọ yìí o. Wọ̀mọ́ ẹ̀rọ àti ìkìlọ̀ pẹ̀lú ìkìlọ̀ àti ìrántí lókùnrin náà wọ́n ti gbà kó lò. Ọ̀gá ọkọ̀ wa bí ẹ máa ń ka ìtàn àwọn won ànábì ọwọ́ iranti ti le won lọ ẹlẹ́dàá wá fún wa bi e ìròyìn nípa rẹ̀ nínú àti ni tí ò sí àfikún bọ̀rẹ̀ afikun e yóò sì lẹ́jà gbàgbà nínú kí n ṣe àlọ́rọ́ ìtàn òdodo tó ṣẹlẹ̀ tó ló wá ń sọ fún wa tí a máa ń ka nínú Al-Qur'an kò sí tàbí ṣùgbọ́n ẹni tí ọ̀fẹ́ dúró dáadáa níbi ẹsìn ọ̀wọ́ yóò dúró dáadáa. ẹjẹ́ bá wọ àkọsíwèé bàbá ńlá wa ọ̀nàbí ọ̀nàbí Ibrahim alayhi salam ọ̀nàbí Ibrahim alayhi salam ní ìgbà tí ó mú àké

ìgbà tí wọ́n dé àwọn náà lára nǹkan tó ṣẹlẹ̀ yà wọ́n lẹ́nu wọ́n wá padà wọ́n padà ṣe wọ́n padà ṣe àpérò sórí kí ànábì Ibrahim alayhi salam ọ̀nà ìlú ti tẹ̀ lọ́wọ́ mi máa sọ̀rọ̀ àwọn ọ̀tá wọn láìda oní máa bẹnu àtẹ́lù wọn oní máa pàṣẹ sí àwọn ẹtìtẹ́lẹ́ máa bọ́ bí ẹtìtẹ́lẹ́ máa bọ̀ ọ̀fẹ́ tí nǹkan bá ṣe tí nǹkan bá ṣe fẹ̀ ẹni tí máa bẹnu àtẹ́lù náà lọ́yẹ ká lọ wá sí وعلى ظل إبراهيم عليه السلام أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم هو يصير سيطان أو لواوى هو إبراهيم قلنا بل فعله كبير كبير أما وقعوا نصف كتبت من إيه راح فاسألوه غير وليه إن كانوا ينطقون وما ما صاروا وقعوا على وجهه إيش تعبان dáadáa kọ́ máa wá pé wọ́n sọ fún a béèrè pé àwọn àgbàlagbà láti lé àwọn àgbàlagbà náà àwọn lé àwọn lé ọ̀rẹ́ ìyá ọmọ àwọn ọmọ bọ̀dá lágbàdá tá a fún wọn ah, àti lágbàdá lọ́lẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ Ànábì Ibrahim alayhi salam òun náà sọ fún àwọn akọ́kíbọ̀ pẹ̀lú wípé ọ̀gá wọn tẹ̀rẹ́ àti lọ́rùn rẹ̀ òun náà ló ti wọ́n lọ́fẹ́. Àwọn kéékèèké tí wọ́n wá gbogbo gbogbo ẹbí wọn léèrè táwọn náà sọ ẹni tó bá gbogbo wọn léèrè gbogbo tí ríbi. ẹni ìwọ àwọn eléyìí wọn eré ìwọ náà tọrọ dúró níwájú ibi tó dúró níwájú ẹ̀pẹ̀ wọ́n sọ pé wọ́n ti gidi máa fó gbà mí o wọ́n sọ pé wọ́n sà gbà mí o èmi gbọ́ ẹ̀rọ kan tó tó sọ ẹ̀rọ ti gbọ́ èmi lè ṣe fún ọtí tó gbẹdọ̀ pé ya. ẹ sì rí pé ẹlẹ́tẹ̀rù ọba ànábì Ibrahim náà ọ̀rẹ́ ìgbẹ́lẹ́ ẹ̀kọ́ ibi tí wọ́n kó àwọn ọ̀sà tí wọ́n kọ̀ wọ́n bu àyà àwọn ọ̀sà yìí wọ́n kọ̀ wọ́n bu àyà ṣùgbọ́n àtẹ́bí Ibrahim alayhi salam pẹ̀lú gbàgbọ́ àpapọ̀ pẹ̀lú agbára àpapọ̀ òdodo tó rí ọ̀fẹ́ láàrin àwọn ọ̀sá wọn yìí òun nìkan ló mú àké ó sì ti ṣe wọn wọ́n tẹ́tí sojú owó ọlọ́wọ́ ọ̀sọ̀ oníkalẹ̀ lọ́rùn kálukú wọn ó kún fẹ́ wọn. àti ìgbọ́lá wọ̀ bẹ̀rù ike ha àwọn ọ̀sá yẹn lọ́wọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́rọ̀ ọ̀hún bọ̀ ọ̀rọ̀ ayọ̀ mú ti pé ìwọ jẹ wọn ń bọ̀ wọ́n lè jẹ náà àmọ́ ọmọ bẹ́ẹ̀ tí ó dára kan níwájú àwọn òpònú tẹ̀sán. ó lè pé wá ní tẹ́lẹ̀mánì tí a náà dúró dáadáa tẹ́lẹ̀mánì rẹ̀ dúró dáadáa ẹ̀ ń kọjá lọ ẹ fẹ́ ti àgbàkọ́ bá bá lóye pè ẹ bá rò kàkàtà gbé kalẹ̀ òkàtà gbé kalẹ̀ wọ́n kọ ẹ̀ lẹ́sìn wájú wọ́n tẹ̀ bàtún wájú wọ́n ti ò ẹran lóríṣiríṣi nígbà tẹ́ ẹ̀ kọjá bọ́ ọ́ jẹ lọ́ba tó kọ́ tètè lọ́pẹ́ tó kọjá já wa já já wa kọ́ tẹ̀lé wọn wọ mẹ́lẹ̀ òǹtàwọ́ náà wọ mẹ́lẹ̀ òǹtàwọ́ náà wọ ó ní mẹ́lẹ̀ rẹ ní mẹ́lẹ̀ rọ lásán bí ewé níwájú níwájú àtúbù lẹ̀lẹ̀ òtú ọdẹ jẹ. ẹ̀lẹ́bí Ibrahim àrí ìsìn náà wọ́n fẹ́ẹ́ fẹ́ pípa tó fi fọwọ́ wó tó tó ti tó ti tó ti tó ti ìmánì ńlá ni eléyìí ló wá fún ànábì Ibrahim alẹ́bí sọ̀rọ̀ ibi táwọn àwọn àwọn ìpè àwọn èèyàn yìí wọ́n kójú kókó kókó kòtò wọ́n kójú bá ti àwọn ọ̀tá yìí ojú ti àwọn táwọn ọ̀bọ kójú bá ti àwọn ọ̀tá yìí ojú ti àwọn táwọn ọ̀bọ ẹlẹ́sìn ẹjẹ́ ká bá Ibrahim yìí mú ọ ká tó náà ká fi tó fin ẹni bá tẹ́lẹ̀ tó sẹ́ni ọ̀yà tó tó lórí tó tó ẹ̀dùn pọ̀ rírí. ó ní káwọn èèyàn bí wọn bá lọ ní àyàkáyà lórí àwọn olúwa àwọn ọ̀dọ́ wájú. wọ́n ti mú ètè ìṣẹ́ wọ́n ti dáná ẹ̀rọ ìbò ààyè wọ́n sọ àlẹ́lẹ̀ ìbọ̀rọ̀ ní màrí ìṣẹ́lá wọ́n sọ sínú náà. àlẹ́lẹ̀ ìbọ̀rọ̀ yìí mo dúró sísìn. ṣé mo fẹ́ tó bá jẹ́ kí tó bá tẹ ẹni tó ṣe gbé ní máàlì òyò dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè tó lè fi ìbáyé wọlé sọ pé ẹni àtẹ mi wọ́n fẹ́ àwọn ọdún bá wọ̀ tó tẹ́lẹ̀ wọ̀ má ẹ má tẹ̀lé má. Àdébí Ibrahim ń káàtì ó torí pé èyí tó kọ́ ọ ọmọọmọ náà ló fà sí kọ́ ẹ fi àwọn eléèrè wọn jẹwọ ẹni tó bá tó bá tó wọn bẹ̀. Wọ́n ti fi sọ́ọ̀tì nù náà. Bàbá bá lẹ́nu Ibrahim ó sojo kò sojo. Bàbá mọ̀ ti ṣe ọ̀sẹ̀. òun fi bí ẹ̀sìn ọwọ́ ọ̀gá àwọn oníkà ń bá sọ̀rọ̀ ọpọlọ tó ti kọ́kọ́lọ́ òṣìṣẹ́ táǹpà kéèsì wọn tó ti kọ́ ọ òkúyè tábà ń òòtà wọn tí wọ́n kó òòtà òríwá mú òòtà ti ní tí kò yẹ kó tún ṣe làákà ràn àwọn olúwa yín olúwa yín yín Títa wọn ti ànábì Ibrahim sínú dáta ẹ̀ ọ̀rọ̀ tá ànábì Ibrahim sọ ẹgbẹ́ tí wọ́n nínú hadith òní hasbọ̀nà lọ́ọ̀hù wọn ní àmàlùwàsí. Ọlọ́hù tó wa òun ló ti dá lẹ́yìn tá a gbára yìí. Olúwàdà ìlànà àlàáhù òní bàtàn wàtàlẹ́ àmàlà àlẹ́ Ibrahim olúwàdà àtọ̀kùnà ìgbé wa náà jẹ́ ìtàkì òtútù ní tuntun tàlàáfíà máa nàbì Ibrahim alayhi salam dára. mọ́tò jẹ́ tí ó ti di tó kù ti tẹ́lẹ̀ sí sọ̀rọ̀ ààrùn wa ìwọ náà dúró dáadáa níbi ìmánì rẹ̀ jẹ́ni tó pa olúwa ẹlẹ́dàá wa kọ́ mọ́tò jẹ́ ẹni tó ti gé ìmánì rẹ̀ lọ́jọ́ kí ìmánì gbà tó dáa ìmánì tó gbà ìmánì rẹ̀ tó dúró títí bẹ́ẹ̀ni tẹ láwọn àwọn òpìdán fẹ́ráwọ̀nà nígbà tí fẹ́ráwọ̀nà tó ní kí wọ́n pidán kí wọ́n sì tó dúdú àlẹ́ wọ́n fi yí oṣù iṣẹ́ tó gbé wa ó kéré sí lọ́sọ̀ àtàwọn. wọ́n ní ká lọ́ọ́ ní mú tó sọ kọ̀ọ̀pá rẹ̀ ní wọ́n ẹni ká kọ́kọ́ da tọwọ́ yín lẹ̀ wọ́n da tọwọ́ wọn lẹ̀ ànábì Musa àlẹ́ sẹ̀dá àwọn náà sọ kọ̀ọ̀pá wọn lẹ̀ kọ̀ọ̀pá gbogbo tí ọ̀dà bí ìgbà tí wọ́n ti sọ wọ́n ti ti ọlọ́run forí kalẹ̀ fún ọba anabi haruna àtọ́ba anabi musa àwọn ti mùsùlùmí olùwà gbogbo àgbáńlá yìí ọlọ́run àtọ́ àwọn ẹni tá a fẹ́ lò láti dojú ti àwọn anabi ọwọ́ wọn á dà àwọn ẹni tó lù wá lò láti dojú ti alẹ́sà bá ta ìràwọ̀ láti ìràwọ̀ náà wọ́n sọ pé ẹ̀ka gbọ́ láti kí n tó yọ̀ fún yín ó ti wá yé mi báyìí ó ń lọ báyìí. tó fi dáhùn ẹ̀ kó ni musa wá wà táwọn àwọn tó fi dáhùn sí musa àlẹ́ ìdí sẹ́dá ó ti wá dọ̀gá wọn ọ̀nà ọ̀dẹ̀ àyẹ̀wò àgbà ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mi ni mo lé ní bí musa lọ bá ṣe máa ti ẹsẹ̀ yín nípa ti pààrọ̀ máa ti kàn yín máa ti nù ẹ̀ wá pàtà ló lé musa àlẹ́ sẹ́dá ẹ̀ wá gbọ́ àwọn òkùdálẹ̀ kan jésù òkùdálẹ̀ náà òkùdálẹ̀ kan títí tẹ̀ kan òkùdálẹ̀ wọn ṣùgbọ́n ní ìsìn wọn ti kúrò lókùdà kí ni wọ́n sọ. wọ́n sọ fún fèrè àwọn náà wọ́n ní lẹ́nu fẹ́rẹ́fẹ́ àyàmàdá anamínà gbẹ̀yìn náà àní fún ọlọ́lá àní fún gbígbọ́rọ̀ sí ọlẹ́nu lọ́lá lórí títẹ̀lé àwọn àwíjàre tó múnádóko tó lù wá mú wá bá wa. ìyẹn ní àwọn akọ́lá tó fẹ́ rẹ̀ mọ́ àwọn akọ́lá tó fẹ́ lọ́rọ̀ rẹ̀ tako bí àwọn ọ̀fà. wọ́n ti rí ọkọ̀ rẹ̀ nà akọ̀lù akọ̀kulẹ̀ tẹ̀dá ara gbóra ọlọ́ọ̀bọ̀ àtìmọ́ ẹ̀dá ìmọ̀ ìgbàdà pọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan wọ́n ọ̀pọ̀ rẹ̀ rí lẹ́nu wọn. ọwọ́ tètè bí nínú ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀sìnà tí àkọ́kọ̀ tí àkọ́kọ̀ yọ ẹwà gbọ́ tó ń sọ ní ìsìn. Wọ́n lè fi bá wọn lájà ọ̀pọ̀lọpọ̀ wa fún ìpìlẹ̀ ìṣẹ̀dá wa fúnra tí ọ̀rẹ́ bá wọ́tọ̀ tí a ń sọ mi tó tó àpò fún fúra ọ̀gbá mi. Àwọn ilé iṣẹ́ ìpínlẹ̀ kan bàbá láwọn wọn. Dáàbò sí iná bẹ̀rẹ̀ náà ó fúra lókè ló ó fúra lókè lókè ó fúra lókè lókè ìjọ́kùtà ti fúra. Wọ́n lè fi bá wọn lájà ọ̀pọ̀lọpọ̀ láàrin ní gbọ́dọ̀ rẹ̀ bá ti di ọgbọ́n òkúlẹ̀. ọkùnrin àti lórí nígbà tó ti ṣe ọkùnrin ọ̀nà àdúgbò pọ̀ tó ń jẹ́ lọ́wọ́ bá tẹ́ dáadáa. ọ̀wọ́ àgbọ̀ ìmọ̀lù ní agbára níwájú fúráwọn ọ̀kúnra rẹ̀. fúráwọn tó ti gbóhùn tẹ́tọ̀ ọ̀kúnra rẹ̀ ẹ̀rù jẹjẹ ní kókò àwọn aláìsí tàkọ̀. jẹ́jẹ́ وبعدها يقول سنداء إنما تقضي هذه الحياة الدنيا أجل يا إلما أجل ما والله يجرابه في إمنا إمنا أعطي لنا رأس من الأقوه وقل أن يجرابه وكما كتا تقول يا تبانك أوان نبي الله أتوقف تسلل لا نوان توقف لي أتفلوا هذه السموة جالي mímì ó mì wọn gidigidi àtẹwò sí wọn gidigidi bẹ́ẹ̀ ló ń lọ sílẹ̀ bẹ́ẹ̀ ló ń sọ yẹ kó lọ lọ lọ ìwọ náà ẹsẹ̀ ló ń nílẹ̀ lórí ẹsẹ̀ ọmọ sí àwọn ànájẹ ọmọ sí sọtìlẹ olùwàkótóbọ mú ẹsẹ̀ wa nílẹ̀ lórí ẹsẹ̀ rẹ̀ أقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد اتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. إن كانت من قتل أهلنا وفي مأمون يا سرور سفين نجي أسئلة قلنا لا دعاء أما وراي تجرى عن جوزو أما وراي أما وطين لأسان أما وراي ẹ máa ń bẹ à ìwọ ṣàdédé jẹ pẹ́kù ṣàdédé jẹ bẹ à ṣàdédé jẹ mùsùlùmí èmi lè má wọn ọmọ lè má èmi àfọ ọmọ àfà èmi tó ti pé lórí ìpele fẹ wá nínú àwọn bàbá mi olùmọ̀ni wá èmi wà á fi ìsìlámù rẹ̀ à kó sádánwò tí ó lè dé báyà ọ̀sẹ̀ni kọ́kọ́dá àdáwò èèyàn wọn máa ṣàdúrà ní gbogbo ìgbà àti bí wàá mùsùlùmí olùwàdàkùn mọ́ pa wá dàda ìdá nítorí pé àwọn èèyàn dárí tí wọ́n máa ń fi ìsìláàmù sílẹ̀ wọn yá máa ń ti kèfèrí wọn yóò máa ṣe kí gbogbo wọn pátá iná ẹ̀ ni ọjọ́ pé ìsìláàmù ìtàjẹ́ ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ àdáwò máa bẹ̀ wọ́n bẹ nínú wọn ẹgbẹ́ pé ní ṣe ìsìláàmù lóṣooṣo tẹ́lẹ̀ náà àdáwò ṣe ó fi ìsìláàmù lẹ̀ olùwàdàkùn mọ́ jà ríro ẹ̀ torí ẹ̀ ni agbọ́dọ̀ máa ń ṣàdúrà gbogbo gbà ṣàdúrà olùhàmẹ́jọ alákàdá sí ikú ẹnìkan wá sọ̀rọ̀ fún ọbẹ̀ ọ̀wà nínú ọlọ́wọ́ tẹ̀sẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ fún àdúrà bá fún ìwọ́n tẹ́lẹ̀ mi ta lóṣù kọjá abẹ́mọ̀ sọ̀rọ̀ fún ọ pípé olùhàmẹ́jọ alákàdá sí ikú àkàdá sí ikú èyí tó sì lé wọn là padà sí pé o ti jẹ́ lọ́sùn o ti kékeré tẹ́lẹ̀ àkàdá sí ikú olówó tó lọ́sùn àpàdà sí ikú ikú tí ó níra pọ̀ níra mọ́ àpàdà sí ikú lẹ́yìn tó lọ́lá wọ́n gbọ́ lọ́wọ́ rẹ̀ ó fi léyìn ọmọ ni lẹ́sẹ̀ àtẹ́wò mùsùlùmí wọn ti bá olùwàdàpọ̀ má jà rí torí ẹ̀ á máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà ẹgbẹ́lu ẹlẹ́dàá wọ́n ti fi sọ nínú àwòrán onírọ̀ gbàdá wọ́lúwa mẹ́tẹ̀ kọ́kọ́ àwọn gbórí kúrò lórí islam lẹ́yìn tó ti fi wá náà àdúrà ńlá làdúrà yìí gbogbo ojoojúmọ́ agbọ́dọ̀ máa rí káàbẹ́ ọ̀gbọ́n ọ̀gbẹ́ ike rọ́gbàna láti ọ̀dọ́ ọ̀lọ́gbàna dáìbẹ̀ ìlú ẹ̀dẹ́gbẹ̀sán olúwa mẹ́tẹ̀ kọ́ àwọn gbórí kúrò níbi islam lẹ́yìn tó ti fi wá náà ọbẹ̀ àwọn ọ̀fẹ́ ọ̀bàná ọ̀pẹ̀lẹ̀ àlẹ́yìn àṣọ́bọ̀rọ̀ ọ̀dẹ́pẹ̀ àkọ̀dámẹ́ná wọn sọ̀rọ̀ náà àdàlù kọ́wọ́kẹ̀lẹ̀ gbàgbé wọn ló wa fún wa ní sùúrù sẹ́ fún wa ní sùúrù tó kú ayé àti tìmẹ́sẹ̀ wa dúró sẹ́sẹ́ lórí ẹ̀sẹ̀ rẹ̀ agbọ́dọ̀ máa bẹ àwọn olùwà dákun mẹ́sẹ̀ wa dúró sẹ́sẹ́ lórí ẹ̀sẹ̀ rẹ̀ àdàbàrà tàbí sẹ́kù lórí ìgbàgbọ́ àánú ẹlẹ́dàá wa ni torí ẹ̀ka máa ń tàdúrà ní gbogbo gbà. ọmọ ẹ̀yà pé kómi lọ́wọ́ kómi lọ́wọ́ kó fẹ́ pọ́lé ti apárí lé àwọn àdúrà ilé ayé lásán iná ní gbogbo àdúrà rẹ̀. ọ̀rọ̀ ti kọ́ wa ló dẹ̀ra ńlá kan ẹni tó bá ti ń bẹ̀ láyé ní kò ní rí dẹ̀ra kẹ̀kẹ́yà ọ náà ní alẹ́ sá. ìdẹ̀ra ńlá kan wà yìí ọmọ bí àwọn àkọ́kọ́ mọ̀ kàjẹ́ wọn lọ́wọ́ kọ́mọ́ fi nǹkan mẹ́ta rẹ̀ fọ́. torí ẹ̀ ọ̀gbẹ́ni ọ̀pẹ̀lẹ̀ bàárẹ̀ ìnà sọ́tọ̀ wọ́n ló adẹ́sẹ̀ wọ́n tó ló ṣe pé ló lẹ́sẹ̀ rẹ̀ àti àlàyé náà ló fà sàmẹ́rọ̀ Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ nígbà tó tẹ̀lé ẹ fún wa ikọ́ kan gbogbo àwọn ẹ̀dá àárín ìka méjì ní bẹ ọkàn gbogbo ẹ̀dá pátá àárín ìka méjì ní bẹ nínú àwọn àkọwọ́ ọlọ́ ó máa ń yí ọkàn bọ́ bá ti ṣe fẹ́ ọlẹ́sìn wa máa ń ṣe àdúrà yìí yàrá mọ̀kànlélọ́kọ̀ọ́ ثبت قلبي على ديني وأبطل من يقن جاكي يقن من كل تسنور يسر وأبطل من يقن جاكي يقن من كل تسنور يسر أدعى جاكي فقدت إلى في منظور تسنور يسر الله ما ترى على نفسه ما ترى على لعنه ما هو كيفون يسيري ولو لباء أو أنا مسلمي لن قلوا أقول لك ما هو مسلمي لن تقدر ó sì gba ẹ̀mí wa lórí al-iman àmọ́ tí wọ́n bá wò pápára rẹ ló tó bẹ́ẹ̀ òjòkun ẹ̀mí lọ́dọ̀ àwọn bàbá rẹ àbúrò wa wà àpadà sí wa wà olú akọ́mọ̀jẹ kára padà sí ikú àmà tẹ̀síwájú lọ́jọ́ mi nínú ìtọ́jú àti pàwọ́ láti olú akọ́mọ̀ àti ti sábà kí bee ojokun emi lọ́nà dúró títí lórí ẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́ni ká lati tó lọ ati wọn nínú fi ìrìnàjò àkọ́lá lọ́gbàdúrà ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam تلقوا عنه حديث أبي بن كعب رضي الله عنه ولما صدى النبي صلى الله عليه وسلم قلت إتي الصلاة ما وما انسلوا طلبوا الأزواج وديوا عن إدابة الأزواج لا يقول يكون في مسجد الصلاة هو النبي النبي صلى الله عليه وسلم مثل bàbá ti fi kọ́kọ́ òní wà bẹ̀sẹ̀. ó ní ọjà tí wọ́n bá ń ṣe ìdá kan nínú mẹ́ta àdúrà tó bá tún ti bẹ́ẹ̀ lọ yóò tún lọ lè Dubai lọ. ó ní ọjà ìdá méjì nínú mẹ́ta ọlọ́dún ọjà tó bá tún ti kún yóò tún lọ lè Dubai lọ. títí òbẹ́ni tún kà á ó bí wàá sọ pé gbogbo àdó àti pátá kọ̀ọ̀mọ́lọ́ òtún sí ìmọ̀ tọrọ bí kí n sọ̀sọ̀ láti fún wa nàbì sọ̀rọ̀ láti sẹ́lá mi ọlọ́dún ní ìdá tó tó ọ̀gá ti bẹ́ẹ̀ ajá pọ́lú yóò tọ̀ yóò tọ́ níbi gbogbo bùkátà rẹ̀ ayé àtijọ́ náà la fi sọ pé ọ̀npẹ nínú nǹkan tó lọ wá máa fi mú yàn dúró sí níbi ẹ̀sìn ọ̀gbọ́n tó lọ wá láti tó ọjọ́ àrẹ̀ síta torí ẹ̀ka máa ṣe àtúndá ti bá tọkọ Muhammad sọlọ bá àdìsẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀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 والطرق يا ارحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم صل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا وانصر لنا ولا تكفر بنا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وكلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم اصلح لنا بلادنا نجيه اللهم اصلح واصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله أشهد أن لا إله إلا الله